ogun orí afẹ́fẹ́ báyìí eh, abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n jẹ́ olùṣe ìgbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kọ́ bá wa ṣán ní ẹ̀sán olóore àwọn àlèmúmà nàbì sallallahu alaihi wasallam ní ọjọ́ àlàrúbá eh, tí ó kọjá so ètò tí à ń bá bọ̀ ẹni pé mo dúró rè wa kókó ọ̀rọ̀ tó à ń bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ẹbọ ẹbọ so ìgbà tí a parí ètò yìí a rí àwọn ìpè lóríṣiríṣi gẹ́gẹ́ bí a ti rí àwọn díẹ̀ nígbà tí à ń ṣètò lọ́wọ́ àwọn ọ̀sáàsì tí mo gbé wáńjẹ́ yẹn wá sọ̀rọ̀ kan èyí tí sọ̀rọ̀ yẹn nìsín tó tó bá yá á padà máa gbọ́ ọ̀rọ̀ náà tó yẹn ìdíyẹn kankan ló jẹ́ ká tó wọ̀ pé ọ̀rọ̀ ètò yìí gan ló yẹ ká tó máa bá a lọ ká kọ̀ǹtínú rẹ̀ lónìí ustaz wa sheikh abdulrazak bin hasan ejigbo ẹ sálámù sí àwọn ará ilé bákan náà kẹdẹ máa bá ètò náà lọ bí tí ẹ fẹ́ yà sí nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹbọ ashirik nínú islam. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إتوى إتوى دين النصيحة إليتي الشيخ عبد الفتاح زرمي تيوتي سياري تسواجي لوريي أرتي أنبالو ناني أرى نقبى الشرك نقبى إبو eléyìí tí a máa tẹ̀síwájú nípa àlàyé lórí ẹ̀ nínú ìdájọ́ ashirk òun náà ni ipò wo ni ẹbọ ṣíṣe wà nínú Islam àti pé kí ni àwọn ìdájọ́ tí ó wà fún ẹbọ ṣíṣe nínú Islam so alákọ̀ọ́kọ́ nínú àwọn ìdájọ́ shirk ẹni tó bá ń ṣẹbọ gẹ́gẹ́ bá a ṣe kà fúnra wa ní ọjọ́ alárùbá yẹn gẹ́gẹ́ bá a ṣe kà fúnra wa yẹn àwọn ẹbọ tí a ti fún wa lápèjúwe díẹ̀ nínú ẹ̀ kí làwọn àdájọ́ àwọn ẹbọ yìí so alákọ̀ọ́kọ́ ni pé yaj'alu sahibahu kafiran mushrikan yóò jẹ́ kí ẹni tí bá ń ṣe kó jẹ́ kéfèrí ẹlẹ́bọ so gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe ẹbọ yìí gbogbo mùsùlùmí tí bá ń ṣe yóò sọ di kéfèrí yaj'alu sahibahu kafiran mushrikan yóò sọ di ẹlẹ́bọ irú ẹni báyìí yóò mú jáde kónú islam so ilé ìbáyìí ló fi léwu gan kódà kí yẹn máa jẹ́ abdulrazak so ìbáyìí nìsín so téèyàn bá ti ń ṣẹbọ yóò mú jáde kónú islam ó kọ yóò wúlò fún wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì anna shirka qad harrama Allahu alayhi anna al-mushrika qad harrama Allahu alayhi al-jannata wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar ẹ ti bá ń ṣẹbọ ọlọ́run bá àdékẹ́ láti ṣe ní ó ti ṣe àlìjẹ́nà wíwọ̀ léèwọ̀ fún ẹni báyìí ọlọ́run bá àdékẹ́ láti ṣe léèwọ̀ fún ẹni báyìí wíwọ̀ àlìjẹ́nà lọ́jọ́ gbèrè ọlọ́run ọba àdékẹ́lá ní kò ní sí fún àwọn alábòsí ẹnìkankan tí ó ràn wọ́n lọ́wọ́ kó nínú ìyà ọlọ́run ọba lọ́jọ́ gbèrè àkèyàmà kò ní sí olùrànlọ́wọ́ fún wọn nínú ìyà ọlọ́run ọba lọ́jọ́ gbèrè àkèyàmà ẹ̀rí lórí ilé báyìí ó ní àyà tó wà nínú suratul Maida àyà 72 nínú suratul Maida àtọ́lọ́run ọba àdékẹ́lá ń sọ fún wa nípa anabi Isa alayhi salatu wassalam ti ọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá da orogún papọ̀ mọ́ ọlọ́run ọba tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba faqad harrama Allahu alayhi janna ọlọ́run ọba àdékẹ́ láti ṣe àlìjẹ́nà wíwọ̀ ọlọ́run ọba àdékẹ́ láti ṣe léwọ̀ fún ẹni báyìí ọlọ́run ti ṣe léwọ̀ fún wa ma'wahu inú náà ni yóò jẹ ibùgbé rẹ̀ wa ma liz-zalimina min ansar ọlọ́run ọba ní ka kò ní sí olùrànlọ́wọ́ fún àwọn alábòsí nínú ìyà ọlọ́run ọba lọ́jọ́ gbèrè al nítorí pé ẹbọ ṣíṣe àbòsí tó tóbi ni àbòsí tó tóbi ni hmm. so ibà ní sinso inna shirka la zulmun azim àbòsí tó tóbi ni torí pé à ń ṣàbòsí fọba tó dání nìyẹn ibi tí a ṣe àbòsí yìí sí àyè ibi tó ga jù ní òun náà lọ́dọ̀ ọlọ́run ọba ọba allahu subhanahu wa ta'ala so yíba ní so ẹbọ nǹkan tó burú nù. náà nínú àwọn nǹkan tí ẹbọ tí nínú àwọn ẹ̀rí tí ó tún wà ń bí báyìí nínú àwọn nǹkan láti gbé yẹ̀wò nípa ẹbọ òun náà ni pé nǹkan ẹlẹ́kẹta ni pé anna Allah harrama al-mushrika min al-maghfira ọlọ́run ọba àlekẹ́ láti ṣe àforíjìn lè wọ̀ fún ẹlẹ́bọ ẹlẹ́bọ ò ní rà àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ayé yìí ọba máa ṣàdúrà fún gbogbo ayé yìí ọba máa yìn gbogbo ayé yìí ọba máa wọ́ tẹ̀lé lẹ́yìn irú ẹni báyìí ò lè rà àforíjìn ọlọ́run ọba tó bá fi lè kú lẹ́ni tí ń ṣẹbọ tí ò túbá kótókótó kú nílé ayé tó kú lórí ẹbọ eléyìí báyìí ẹ̀rí ẹ̀ wà nínú Suratu Nisa àyà forty seven ọlọ́run ọba ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' ọlọ́run bá ní dájúdájú ọlọ́run bá kò ní sí àforíjì fún gbogbo ẹnikẹ́ni tó bá sí ẹbọ pẹ̀lú ọlọ́run bá tó sì kú lórí ẹbọ náà ọlọ́run bá ò ní sí àforíjì fún lọ́jọ́ gbéra kìyàmà so ọlọ́run ni wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò bá tó ẹbọ tí ò bá tó ẹbọ ọlọ́run bá lè kẹ́lẹ́ a máa ṣàmójúkú a máa ṣàforíjì ẹ̀fẹ́ni tó bá jami'a al-a'mal ẹbọ a máa ba gbogbo iṣẹ́ jẹ́ pátápátá gbogbo sẹ́ẹ̀rẹ́ tí yẹn bá ṣe pátá ẹbọ bàjẹ́ láìṣẹ́ kàkàkù. qala ta'ala ọlọ́run bá àlekẹ́lá sọ wípé qad uhiya alladhina min qablik ọlọ́run bá ní ní pàápàá àwọn ọlọ́run bá àlekẹ́lá àti fi ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó ṣáájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ wípé la in ashrakta tí ànábì bá amaluk gbogbo sẹ́ẹ̀rẹ́ pátá ni ó bàjẹ́ gbogbo sẹ́ẹ̀rẹ́ yẹnyẹn wala takunanna minal khasirin wala takunanna minal khasirin wà á dẹ̀ wà nínú àwọn tí ó ṣòfò wà á wà nínú àwọn tí ó ṣòfò lọ́jọ́ gbéra kìyàmà kọ́nà bá lè kíra kọ́mọ̀jì kíyà ṣòfò so eléyìí báyìí ó ń jẹ́ kó yọ pé ẹbọ ń kọ́ o a máa ba iṣẹ́ ẹ̀dá jẹ́ pátápátá ni. bákan náà tá suratul an'am suratul an'am láti yáyà seventy four títí dé seventy seven ìgbà ìgbà ba lè kíra ń sọ wa nípa àwọn ànábì ọlọ́wọ́n ba ọlọ́ni wa nuhan adhadaynahu min qabl wa nuhan hadaynahu min qabl wa min zurriyatihi dawud wa suleiman ọlọ́run bá alẹ́kẹ́ máa ń bọ̀rọ̀ yẹn lọ ọlọ́ni ẹ̀rọ anabi nuh àwọn ọlọ́run bá alẹ́kẹ́ ti fọ̀nà má ṣáájú ṣáájú ẹ̀yìn jọ anabi sallallahu alaihi wasallam ọlọ́run bá alẹ́kẹ́ ti fọ̀nà má ṣáájú tiẹ̀ so ọlọ́run bá alẹ́kẹ́ ọlọ́run bá ní àwọn tí a wá wí yìí wọ́n ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run bá tó yìí bọ́lọ́run bá àríkẹ́lá ṣe nífẹ̀ẹ́ wọn tó tóbi níwájú ọlọ́run bá tó yìí law ashraku ọlọ́run ní tí wọ́n bá fi lè ṣẹbọ pẹ́rẹ́ la habita anhum ma kanu ya'malun ọlọ́run ní gbogbo iṣẹ́ wọn tó ń ṣe pátápátá ọlọ́run bá àríkẹ́lá bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ gbogbo iṣẹ́ wọn ni wọ́n bàjẹ́ tó ń ti tó ń ti kí wọ́n já nẹ́bí ọlọ́run bá. náà nínú ẹ̀rí tí a tún ní fẹ́ kí a tún gbé yẹ̀wò lórí ẹ̀rọ ẹbọ yìí tó ń jẹ́ kó yọ yí pé ẹbọ ń kọ̀wé nǹkan tó burú tọ́lọ́run bá àdékẹ́lá ṣe léèwọ̀ ni ọlọ́run bá àdékẹ́lá sọ fún anabi sallallahu alaihi wasallam pé la taj'al ma'a Allahi ilahan akhar ọlọ́run bá àdékẹ́lá ní yàrá nabi má da nǹkan kan mí papọ̀ mọ́ ọlọ́run bá má mú ẹlòmíì lẹ́ni tó má má dẹbọ má da ẹbọ má sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba hmm. torí pé téèyàn bá ti sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba àlekẹ́ lá máa yẹ̀yẹ́ rẹ̀ ni hmm. ọlọ́run ọba àlekẹ́ lá ó sì jẹ́ káwọn èèyàn náà kan máa yẹ̀yẹ́ rẹ̀ ẹni yẹ̀yẹ́ ni ó jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn. Jazakumullahu khairan àwọn òṣìṣẹ́ wa àlàyé ewu ẹbọ kan ni wọ́n ń ṣe fún wa láti ẹ̀kan yìí ipe ẹni tí bá ń ṣe ẹbọ ẹ̀rí pé wọ́n ka àwọn ẹbọ kan níjò níyìn so ẹ̀rí pé mo ní mo fẹ́ sọ̀rọ̀ kan tí mo fi nílò ìgbà tá à ń lọlé àwọn èèyàn ń kọlù lóríṣiríṣi wọ́n máa ń sọ pé ah, ṣé kéèyàn tó ń sọ pé ànábì kó sànù ṣẹ́bọ tó nìyí òun ni hmm. so àwọn òṣìṣẹ́ tí mo gbé àìwá ń sọ pé ipa ah, àwọn ọmọ pé àwùjọ yìí dọ̀tí tó wáyé pé kéèyàn máa ń sọ pé kéèyàn máa pe ànábì pé tó hmm. burú ni ah, ẹ̀ẹ́káyà Al-Qur'an ni ẹwúrọ̀ àyàtọ̀ kan lọ́mọ ìyẹ́dẹ̀ẹ́rẹ́ ọmọ Allah ila an akhar pé má pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ọba tó àwọn àyà Kùránì pọ̀ lóríṣiríṣi tó ìmínú àti fẹ́ẹ́ fi kan fún un ẹ̀rì pé wọ́n ṣàlàyé fún mi ká má mọ nǹkan mọ́ra ká má so oúnjẹ mọ́ra ká má lo pàró ìṣọ́ra ká má lo ẹ̀yọ́nú ayé èmi náà fẹ́ẹ́ fi kó pé píìnì tẹ́yìn tẹ́ bá lóyún tẹ́ máa ń so mọ́ra ṣé píìnì ni ọmọ sọ yín hmm. ẹ̀mọ̀já lákìyèsí ara ẹ̀bọ náà nù sọ́tàzùwà wọ́n fẹ́ kẹ́ tó ń wo àwọn ẹ̀yà ẹbọ míì tí àwọn èèyàn tó ń ṣe hmm. nínú Islam lóko ẹ̀sìn sọkẹ́lá pẹ̀lú tó bá ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn. alhamdulillah nínú àwọn ẹ̀yà ẹbọ míì tí àwọn èèyàn tó tẹ̀lé sínú ẹ̀ láwùjọ wa yìí òun náà ni ṣírkù tọ́à hmm. ẹbọ ìmọ̀ tẹ̀lé ẹ̀dá míì lẹ́yìn ọlọ́run ọba ìmọ̀ tẹ̀lé ẹ̀dá míì lẹ́yìn anabi sallallahu alaihi wasallam eléyìí báyìí náà ń pè ní ṣírkù tọ́à kó jẹ́ sí wípé ẹniyàn ọba àmà takotọ ọlọ́run bá báyìí kò bá àmà takotọ ànábì báyìí ntàwọ̀ ọmọ tẹ̀lé náà nìyẹn hmm. eléyìí báyìí burú gan hmm. nínú ẹ̀bọ lọ́wà olófà lọ́wọ́ bá dìgbà fi ń sọ wípé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah ọlọ́run bá dìgbà wípé àwọn yahudi àti nasara ọlọ́run bá ní àwọn mú àwọn ahbaru àti ruhbanu wọn àwọn àfàjọ wọn ìtumọ̀ kí wọ́n mú ọlọ́lọ́wọ́n ọba míì lẹ́yìn ọlọ́wọ́n ọba ni pé àwọn wọ̀nyí ń kọ́ wọn a máa tẹ̀lé àwọn olórí ìjọ wọn wọn a máa tẹ̀lé àwọn àlùfáà jọ wọn níbi ń tọ́lọ́wọ́n ọba àlekẹ́lá bá ṣe léwọ̀n lé wọn lórí tọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ lé wọn lórí wọ́n sì ṣe lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ táwọn àlùfáà jọ wọn bá ṣe ń tọ́lọ́wọ́n ọba àlekẹ́lá ṣe léwọ̀n lé wọn lórí tọ́ ṣe lẹ́tọ̀ọ́ wọn lè gbà lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ hmm. arbab lẹ́yìn ọlọ́wọ́n ọba so yé báyìí nísìn eléyìí báyìí nínú àwọn ọ̀rẹ́ bọ́ táwọn yẹn jì láwùjọ wa ni ṣírkù tọ́à so kí a kíyèsí eléyìí báyìí a gbọ́dọ̀ máa ti torí pé nìkan ó gàǹgà ó góńgó láwùjọ wa àbí nítorí pé bóyá ó nímọ̀ àbí nítorí pé bóyá à ń rò pé ẹni ọlọ́run ni lójú tiwa hmm. so yé báyìí nísìn so kó wá jẹ́ sí pé gbogbo tó bá ti sọ iná láàmú wa tẹ̀lé kódà kó bá àtakùtà ọlọ́run bá kó bá àtakùtà nàbì sallallahu alaihi wasallam hmm. eléyìí báyìí a ti dì sínú ẹbọ nìyẹn hmm. ọlọ́run bá nìkan iná làmọ́ ń tẹ̀lé àtànàbì sallallahu alaihi wasallam so gbogbo àwọn àfa àwọn gbọ́dọ̀ máa pè wá lọ síbi Ọlọ́run bá wí ànábì wí ni wọ́n gbọ́dọ̀ máa pè wá lọ síbi pé eléyìí báyìí ni ìlànà tọlọ́run bá tànábì sallallahu alaihi wasallam ni so tá a bá dẹ ti ń ṣàlàyé fún wọn pé a eléyìí tẹ ṣe yìí ó ti takò ìlànà tọlọ́run bá tànábì wọ́n gbọ́dọ̀ máa padà so àmọ́tà bá wá ń sọ fáwọn èèyàn lónìí láwùjọ wa ìwọ́n ni ẹ eh, kíní kan àwọn àgbàlagbà yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé kíní kan ní ah, subhanallah so eléyìí báyìí àti àti àti mú wọn ní orogún lẹ́yìn Ọlọ́run bá nìyẹn hmm. so nínú àwọn èèyàn ẹbọ tí ó tún wà láwùjọ wa nìyẹn. Hmm. ẹ jẹ́ kí n bá yín fi àpèjúwe kan lérò lẹ́yìn ọ̀rọ̀ kan bẹ tí ó gbajúmọ̀ ní àwùjọ ayé ọ̀kan náà tó ń pè láǹfààní ó sì jáde ọ̀sọ̀ síta gbogbo àfáà lúnà lọ́gbọ̀n kódà nǹkan kan ta kù. ó ní tẹ bá ka sọ̀látìl fàtì ẹyọ kan ó ní bó ṣe gbé ni ó ní tó bá kírun àyílà hmm. ládà kan lónìí tó hmm. bá kí alásàrì ládà hmm. kan lónìí tó bá kí mọ́gárì ládà kan lónìí tó bá kí ìṣáì ládà kan lónìí tó bá kásùbà ládà kan lónìí. ó ní àmọ́ tó bá kí sọ̀látìl fàtì ẹyọ kan ó ní ládà ọgọ́rùn-ún. kí ni sọ̀hún pé sọ̀látùl fàtíhì ọlọ́lájú ìrọ̀rùn ẹ má kí ọ̀rọ̀ mọ́nu. ó kí òun lọ́rùn so gbogbo yẹn sì dákẹ́. wọ́n sì ń wòran. so tẹ ẹ bá wọn rí ẹni tó bí lè rí pé n tó sọ̀rọ̀ dáa wàláyé dápẹ́ ní ṣíríkù tọ́ àná. wàláyé bẹ́ẹ̀ ni. ṣíríkù tọ́ àná. bẹ́ẹ̀ ni. so irú eléyìí ó nídìí ká lákìyèsí nílùú yìí. Hmm. ó nídìí ká lákìyèsí nílùú yìí. so òun náà ni pé ẹbọ mùsùlùmí ó gbọ́dọ̀ dá àmọ́ ní dáadáa. Hmm. ìyẹn gbọ́dọ̀ dá àmọ́ gẹ́gẹ́ bí ẹni pé ìyẹn dá alápatà dá òróró mọ̀ ni. Allahu Akbar lára ẹran. kéèyàn jẹ́ mùsùlùmí kọ́ wá ní ẹbọ ọ̀ọ́dẹ́bọ mà. inna lillahi wa inna ilaihi raji'un. àdánwò ni o. àdánwò ńlá ńlá. ó dá igé bíi alápatà tí ò dá òróró mọ̀ lára mọ̀lú. Allahu akbar. so náà ni mùsùlùmí a ní láti fi àkíyèsí lórí ọ̀rọ̀ nǹkan tí a ń bá lọ. ṣé kò wá bísí láìpẹ́ tó bá ọ̀rọ̀ yìí lọ ṣe ní àsìkò bí ìṣẹ́jú mẹ́wàá. náà àwọn àlàyé tí wa nípa bí ẹbọ bó ṣe burú mi nínú suratul ọlọ́run ọba àdékìlá sọ pé wala taj'al ma'a Allahi ilahan akhar ọlọ́run ọba àdékìlá sọ pé má pa ẹlòmíì papọ̀ mọ́ ọlọ́run ọba má mú ọlọ́run ọba míì lẹ́yìn ọlọ́run ọba tó mọ̀ dà papọ̀ pẹ̀lú ọlọ́run ọba fatulqa fi jahannama maluman madhura ọlọ́run ọba ní kámá bá jù ọ́ sínú àlìjẹ́nà kámá bá jù ọ́ sínú jahannam inú ná so lẹ́ni tí a bú lẹ́ni tá a yẹpẹrẹ so eléyìí báyìí ó túmọ̀ sí pé ajẹ́ pé téèyàn bá ń ṣe kíni o téèyàn bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ibi tọ́lọ́run ọba àlékélé ó jù yàn sí lọ́jọ́ ìgbéra kìyàmà inú náà ni kọ́lọ́run ọba àlékélé kí ọ sọ wa kú ń bẹ̀. náà ọba kan náà nínú àwọn ẹ̀rí tí ọlọ́run ọba àlékélé tó ti ń kọ̀ fún wa nípa ìmọ̀ ṣẹbọ òun náà ni àyà tọ́lọ́run ọba àlékélé sọ nínú Suratu Shu'ara àyà 213 má máa pe ẹlòmíì papọ̀ mọ́ ọlọ́run ọba fatakuna minan mu'azzabin kọ́ má bà wá wà nù àwọn tí ọlọ́run ọba àlékè ló fìyà jẹ lọ́jọ́ gbẹdà kìyàmà so yìí báyìí nísìnyí so nítorí pé ìmọ̀ pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba eléyìí báyìí ìmọ̀ ń fìyà jẹyàn ni ọmọ ń sọ̀yìn lẹ́ni tọ́lọ́run ọba àlékè láti yóò fìyà jẹ ni so látara báyìí eléyìí báyìí ni àwọn ẹ̀rí ṣókí nípa ìdájọ́ ẹbọ bákan náà nínú àwọn nǹkan tí à ń gbé ẹ̀wò lọ tá òun náà ni pé anna shirka yubihu damal mushrik wa malahu wa yujibu jihadahu so a ẹbọ ẹbọ ṣíṣe a máa sọ ẹ̀jẹ̀ ẹlẹ́bọ dẹ̀tọ́ ni àti dúkìá rẹ̀ a sì máa sọ jíjà lógun dẹ̀tọ́ nítorí pé anabi sallallahu alaihi wasallam sọ pé umirtu an uqatila an-nasa hatta yaqulu la ilaha illa allah anabi ni wọ́n pa mí láṣẹ kí n máa ja àwọn èèyàn lógun títí tí wọ́n fi sọ gbólóhùn la ilaha tí wọ́n dẹ̀ dúró lórí gbólóhùn yìí fa idha tán bá ti wá wí gbólóhùn yìí tán sì dúró lórí ẹ̀ asọ́mu mi ní ìdìmá àhùn wọ́n ti sọ ẹ̀jẹ̀ wọn kú lọ́wọ́ mi ànábì sallallahu alaihi wasallam ní illa bi haqqiha àyàfi pẹ̀lú àwọn ẹ̀tọ́ tí ó lè mú ẹ̀jẹ̀ wọn tó lè sọ ẹ̀jẹ̀ wọn dẹ̀tọ́ nínú Islam onìkan ló sẹ́kù tó yàtọ̀ fún ẹbọ. eléyìí báyìí ó jí kó yọ pé nǹkan yìí ó máa ń sọ èèyàn di èèyàn yẹpẹrẹ níwájú Ọlọ́run bá ni wa hisabuhum tó bá ti wá ṣe eléyìí tán mójútó ìṣirò wọn lọ́dọ̀ ọlọ́run ọba ni ó wà so látara báyìí ẹ jẹ́ kí á kíyèsí eléyìí báyìí so yìí ní sìn náà lára àwọn nàwákìlú islam lára àwọn in tí ó ń ba islam jẹ́ òun náà ni ìmọ̀sẹ̀bọ wà. bákan náà kágbà yìí pé ìmọ̀ lọ sọ́dọ̀ ẹ̀dá kan wípé ìmú àyè ibi tẹ́dà kan tí wọ́n sin sí kágbà yìí pé ibẹ̀ ni gbígbàdúrà wà ẹ kálọ́mọ lọ bí sàárè ṣé báyìí nísìnyìí so kálọ́mọ kálọ́mọ sí pẹ́pẹ́ furu níbi sàárè gbogbo àwọn eléyìí báyìí nínú àwọn nǹkan tí ó burú gan ni nínú àwọn nǹkan tó yẹ pé àwa mùsùlùmí ta gbọdọ̀ gbọ́yé dáadáa hmm. ní àwùjọ wa ni so kí a má bàa wà nínú àwọn tí wọn ó jẹ ẹlẹ́bọ tí ọlọ́run bá lè kẹ́lá tí ó ń ṣe ìlérí ìyá ilé tí ó gbópọn fún ẹ jẹ́ kí n tún fi àwọn nǹkan kan náà pin tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa àwọn kan bẹ́ẹ̀ nítorí pé wọ́n gbéra wọn kalẹ̀ ìpè tó bá ti dọ́dọ̀ wa àdúrà hmm. rẹ̀ ọgbà sí wọ́n lọ́lọ́run wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́run ẹni tó náà bá wá ní àdìsọ́kàn irú eléyìí ṣerú ẹni yìí ṣé àdìsọ́kàn tó dáa ni àbí kò dáa ọ̀sán rẹ̀. eléyìí báyìí náà nínú àwọn àdìsọ́kàn tí ó burú ni nínú àwọn àdìsọ́kàn tí ò dáa ni kí wọ́n sọ wípé àṣà tiwa lèèyàn rí gbígbàdúrà bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ wa o so yíba ẹni sìn so àdúrà rẹ̀ ọmọ gbà ni gbogbo àwọn eléyìí báyìí ìkọjá ìkọjá ìyè ara ẹni nínú Islam so yíba ẹni sìn yìí so téèyàn bá wá ní àdìsọ́kàn rú nǹkan báyìí àdìsọ́kàn ẹ̀bọ lèèyàn ní so yíba ẹni sìn pé ah nígbà tá a bá ti dọ́dọ̀ lágbájá báyìí so ìgbà yẹn làdúrà wọn máa gbà subhanallah so orí eléyìí báyìí ẹ jẹ́ kí á kíyèsí lára àwọn nǹkan tí àwọn èèyàn tẹ̀lé sí láwùjọ wa yìí ni lára àwọn nǹkan wọ́n dẹ̀ fi ń kó àwọn èèyàn lẹ́rú láwùjọ wa tó fi ń pèpè sọ́dọ̀ ara wọn ni so yìí báyìí nísinsìnyí so nínú àwọn nǹkan tí a ń láti gbọ́yé nínú ẹbọ ni ilé báyìí náà wà so bákan náà ó ní wípé ẹbọ yìí a ti ṣàlàyé fún wa wípé àbòsí tó tóbi gidi gan ni so yìí báyìí nísinsìnyí nítorí pé ìyára zulmu méjìlá ni nǹkan tó fà á tó ń fi tóbi ni pé àbòsí ìyá ń ṣe fọlọ́wọ́n ba nítorí pé hako ọlọ́wọ́n ba ntọ́ jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ba so abẹ́ ba lè kẹ́lá kí ọlọ́wọ́n ba kí ó so yìí báyìí nísìnyí. ní òpó kalẹ̀ kó ṣe pé gbogbo àwọn tí a bá fẹ́ pè ká pè sí orí nọ́mbà yìí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so eléyìí ni nọ́mbà tí a lè pè sí so bákan náà mo tún ní àkíyèsí àwọn kankan ní àwùjọ wa ustaz wa ó ní pé àwọn èèyàn àwọn èèyàn tọ ẹnìkan ti eh, wọlé naam asalaamu alaykum wa alaykum asalaam wa alaykum asalaam à ń dá yín lóhùn. ẹni ẹ ti ẹ ti kọ́ sọ ẹlòmíì tó ti wọlé. Assalamu alaikum. àmì òtí òtí wọn náà tó ti kọ́ ti so tí à bá lọ ni pé àwọn. Assalamu alaikum. نعم نعم I'm going قوتي كني نعم وعليكم السلام نعم اوكي okay. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jazakumullahu khairan so ṣe gbọ́n tọ́sán. bẹ́ẹ̀ ni. wọ́n ní pé àwọn èèyàn wọ́n ní ìgbàgbọ́ ju sí àfà ju alukur'an ju alukur'an lọ. Allahu akbar. so pẹ̀lú eléyìí náà ẹ bá tó pa kíyèsí àwọn èèyàn sí. alhamdulilah lára àwọn nǹkan tí. ó bá ká gbọ́ kọlù yìí náà. naam. aleykum salaam. ọ̀nà ń jọra wọn ni. salamu alaikum wa alaikum salamu wa salamu barakatu. naam. tó bá rorin. ok. ok. okay. ẹni oòrùn ní ìbíwá ìfẹ́ ń pa. ok naam ẹgbọn naam. naam alhamdulillah nípa rírorí ní ọ̀sán àwẹ̀ so wọ́n ní àwọn gbọ́ pé wọ́n ní ìyẹn lè rorí bẹ́ẹ̀ ni ìyẹn lè rorí ní ọ̀sán àwẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so eléyìí báyìí lára nǹkan tí lára sunna tánàbí sallallahu alaihi wasallam tó dún ní mọ́ dáadáa ni. naam. Aleykum salaam. Naam. Ẹ kú ètò náà. Alhamdulilah. Lọ́lọ́run bá alákọ̀ àtàlẹ́ sàdàdà. Àmín. Ọlá ẹni dákẹ́ lérí ìkàtẹ́ ṣẹlẹ̀ ní àwùjọ wa yìí. Tọ́. So nípa ọ̀rọ̀ tí à ń bá lọ, sùn yẹn lè rorin ní ọ̀sán àwẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. So wọ́n á ní tí èèyàn bá wá run orin yìí tí àìdí wa pa tó fi wá jáwẹ̀ náà wọ́n ní síbẹ̀ níbẹ̀ ṣé kàfàrọ̀ ni yóò san ni àbí kọ̀dọ̀ yẹn ni pé ṣé yóò san sixty ni ṣé sixty ni yóò fi san ni àbí yóò san yóò kan yẹn nìkan àti èèyàn bá rin orin ní ọ̀sán àwẹ̀ tí bá fi pa tó bá fi lọ já àwẹ̀ yẹn irú ẹni báyìí ọ̀ràn ńláńlá ni ó dá ọ̀ràn tó tóbi ló dá. naam salamu alaykum salamu alaykum naam kí ló fẹ́ béèrè. à ń gbọ́ yín o ẹ ti wọlé. Nam. Ẹ pè wá padà, ó dàbí pé ojú òkú yóò dá. Ẹ kọ́ra pé ìbéèrè àwọn ẹ̀fẹ́ jọra wọn, kí wọ́n fọ yín lọ́sàn-án yìí lọ́nà àwọn ìbéèrè. Nam, so téèyàn bá wá lè fọ yín tó wá fi wá lọ jáwé rẹ̀, irú ẹni báyìí ọ̀ràn ńláńlá ni ó dá gẹ́gẹ́ bí nǹkan tí à ń ṣàlàyé lọ. Ṣùgbọ́n ọ̀ràn yìí, ọ̀gbọ́n òun náà ni ó san kò ní san kàfárọ̀. So ibà nítorí pé ẹyọ kan náà ni ó dá padà, kò ní san sixty so yíba nísìnyí so eléyìí nìkan tí ó rinlẹ̀ jù ṣùgbọ́n yóò tọrọ àforíjì tó pọ̀ gan nítorí pé ọ̀rọ̀ rẹ̀ nígbà pé wọ́n ní nǹkan ògbóògùn ni so tí yíba nísìnyí torí àwọn èèyàn máa ń rò kébáyà àbó fúyẹ́ ní ní òfin ní sẹ́ kàfárọ̀ ni tọ́ba ní nǹkan ní kàfárọ̀ tọ́ba ní tẹ̀yìn bá sàn tanra rẹ̀ ó ti parí tọ́ba ní nǹkan wá ní nǹkan ò ní kàfárọ̀ tí wọ́n pé nígbà pé àrùn tí ògbóògùn ni hmm. sùúrù ẹni bẹ́ẹ̀ á sọ fún kó kó pọ̀ ní ìsìn lọ́wọ́ bá gan kó dẹ̀ pọ̀ ní ìwà Ọlọ́run bá láforíjì kó dẹ̀ sàn yọkàn yẹn padà Alhamdulillah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so téèyàn wọn wọn ló ta mọ́dà nìyẹn ni pé ó mọ̀ mọ̀ láti já àwẹ̀ yẹn ni lóòótọ́ ni nínú láti sọ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ gbópọn so ibà ní sẹ́rí kàfárọ̀ eré ìtòrin ilẹ̀ jù ni pé kò sí fẹ́ nìkankan àyàfẹ́ tó bá já máa tó bá súnmọ́yàwó rẹ̀ ní ọ̀sán àwẹ̀ so ibà ní sìn ó ní kàfárọ̀ wà fún un sẹ́rà àwọn ìyókù yẹn kí yẹn mọ̀mọ́ jáwẹ̀ ó burú gidi gan tó yẹ báyìí nìyí ìṣòro ẹni bẹ́ẹ̀ la sọ pé yóò pọ̀ níṣẹ́ eré gan yóò dẹ̀ máa wá ọlọ́run bá lálá forí jìn bígbà pé ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní ìkanra ni. naam. nǹkan tó wò tẹ̀lé tọ́lọ̀. aláàfọ. ṣùgbọ́n ó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tó ló tẹ̀lé ara ní tí ṣùṣàṣù sọ fóònù ní tí kìnnì kan sọ fóònù. èyí táyé sábà wà pẹ̀lú èyí táyé tẹ̀lé wí ní ìlú ìjọba rárá. ó pè bá ti ó wá máa ń fà pé ní bá tẹ̀lé lòmíì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. Ah. Ah, a dúpẹ́ fún àfáwọn tí wọ́n pè láti odò tàyí ah, wallahi àkíyèsí gidi ni wọ́n pè wá sí alhamdulillah ṣe rí àwọn tí wọ́n rí báyìí àwọn khawarij nìyẹn wọn kì í ṣe mùsùlùmí gidi wọn kì í sáàlù súnà so yíba ní sìn bá ṣe rí ni ẹwí yìí tòótọ́ so wọn ò ní sálámà sí mùsùlùmí tí mùsùlùmí báyìí sálámà sí wọn wà ní dáhùn sálámà so àyàfi àwọn tó bá wà nínú ìjọ wọn nìkan sèbá ní sìn so eléwu gbáà ni wọn sèbá ní so aláburú ẹ̀dá ni wọn àwọn kì í sáàlù sunna wal jamaa so àárọ wọn kí wọn yí ìlànà burúkú tí wọn lò ìkan yí padà. Assalamu alaikum. Naam. Okay. Naam, àti fọ́tò àti eré méjèèjì ni ṣẹ̀ríà ní kí a má gbé sínú ilé tó ti bá yín sí nítorí pé hadith wà nínú sahihu muslim tí yàwá aisha tí ó fi kọ́tìnì tí ó ní àwòrán sí ẹnu náà tánàbí dẹ̀ rí tójú rẹ̀ pọ́n ẹ̀rí pé kìí ṣèrè lọ́wọ́ àbí kọ́tìnì yìí so kọ́lọ́n kó sànà wa. ìzọ́kùnlọ fẹ́ràn kọ́lọ́n kó bá wa san ustazi ọlẹ́sàn ẹni tí ẹ bá tún fẹ́ pe àwọn ustazi wa gẹ́gẹ́ sí orí nọ́mbà wọn nọ́mbà wọn lélẹ̀ zero eight zero sixty two forty three seventy two eighty four máa pèlè kan sí zero eight zero sixty two forty three seventy two eighty four nọ́mbà wọn ustazi wa Abdulrazak Ejigbo náà ni. àpèsí orí afẹ́fẹ́ yìí bíi nílá ìtara tó bá tún di ní ọjọ́ alárùbá ní aago mẹ́ta kápàdé àdínù nasiha ní orí afẹ́fẹ́ kọ́lọ́wọ́ bá kí ọṣọ wájú ìgbà náà lọ èmi àti àwọn ustazi wa abdulrazak ejigbo náà àwọn sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Olha. Olha. Olha. Olha. Assalamu alaikum. Assalamu alaikum. Àríkì àwọn tílọ̀ wákàtí. Ẹ̀rọ àwọn lórí program bẹ̀ ṣe tánà láti gbà náà wáyé lójú. Ok. So ẹ̀rẹ́. Ìyàlá ní Mustapha Ẹ̀mọ̀. Náà. Ṣé ká mọ ní àkíyèsí kalẹ̀ nínú ìbẹ̀ sọ pé lọ. Ok. Àwọn kan bẹ̀ tọ́nà tọ́nà Kùránì Adùsùnà. Ok. So kò fi tẹ mo tẹ̀ sí ilé wọn ní dáhùn torí pé bóyá sòkòtò wọn ò lòkè bí àbí bóyá wọn dáhùn ẹni tí o fún ìpínlẹ̀ yẹn dà. ok eléyìí ò dáa nínú àwọn. kódà tẹ̀lé jáde ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìbọ̀wọ̀ tẹ bá sára wọn wọn tẹ̀lé dání lọ. bẹ́ẹ̀ni sẹ́rí inú wa tí ò dáa nìyí wà ṣé bá ní sìn sẹ́rí àkétékété yẹn pe àyàn lálùsùn náà ni ìyẹn máa ń jẹ́ àlùsùn náà tá bá ti rí àwọn ìwà àlùsùn náà lára yẹn àwọn àdìtọ́ka alùsùnà tá a bá tiri lára yẹn òkè ń sá alùsùnà yẹn inú ẹ̀kọ́ tá nàbí kọ́ wa òun ni ká máa kọ́ sálámà ká ká máa dáhùn sálámà ara wa pé náà nísìnyí kódà nàbí sallallahu alaihi ní nǹkan tí ó gbọ́ àlùjánnà nìyẹn Eh? ẹ́ so ah. Ah, so irú àwọn ìyá aláṣejì ni wọ́n àwọn kọ̀wárì jì nìyẹn kọ́ lọ́ba adékẹ́lá kó sọ wa pẹ̀lú wọn. Ah. so ìlànà ìsìn kìí sẹni tí ò kìí sẹni tí tòkòtò rẹ̀ olóòkè nìkan ní sálámà sí kódà bá rẹ̀ ní tòkòtò rẹ̀ lóòkè náà tó dànù gbà náà tí ìbá ti sara wọn kọ́ máa wá sí lẹ́kṣọ̀ wọn so wọn ní sálámà tí wọn dẹ̀ ní dáhùn sálámà rẹ̀. ọlọ́run sàlọ́ wa. ọ̀dà inṣàlá. ọ̀dà ọ̀rọ̀ ìsàlá.